ni wọ́n lẹ́yìn ìgbà tí olùmọ̀tò sọ àwọn ọ̀rọ̀ yìí yẹn tán. na pẹ́sọ̀n mi wípé a rí àpá kan ó wá kó àwọn obìnrin ó kó wọn sọ́dọ̀ àlẹ́ ni pé bóyá ni wọ́n ti láti bàbá yìí kan olóhùn ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó bẹ́ẹ̀ jẹ́ pé irú àwọn obìnrin yìí máa rọ̀mọ̀ wọn síbẹ̀ àbáwọn ọkùnrin kan wọn síbẹ̀ so. so Ah, obìnrin ní sí wà tó lè ṣe ìǹtí àbáwọn ṣe láyé obìnrin léyìí tá a fi ń gbọ́ yín obìnrin obìnrin ọkùnrin fọkùnrin náà ìyẹn jẹ́ question àkọ́kọ́ question ẹ̀kejì èmi àti ọmọ ìyá kan ah, ìkan náà student ní masters náà ni ó ní ọmọ ń ṣe tẹ̀sí ah, la tẹ̀sẹ̀lẹ̀kọ ọ̀lẹ́yà lẹ́kàfẹ́ wọn ṣèrìkì pé a ní mú kèfèrí àbí ẹlẹ́bọ ká mú wọn ní ọ̀rẹ́ ayò ó ní àtà ẹni tó jẹ́ ẹ̀kúwọ́ ní àlèmú wọn ní ọ̀rẹ́ ayò àbí ó ń gbé dẹ́yà tó wá fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lórí ẹ̀ náà. Nam alhamdulillah, salatu wassalam ala rasulillah wa ba'd àti àfáà tí ó kó àwọn obìnrin jọ kó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. eléyìí àwọn afẹ́sì wọn ní àlàyé wọn ní àlàyé lórí ẹ̀ ìpìlẹ̀ onípẹ́ kò sí nǹkan tó burú níbi tí àfa tó jẹ́ ọkùnrin kó mọ̀ kọ́ àwọn obìnrin ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ṣùgbọ́n jẹ̀mú òun wípé ó gbọ́rọ̀ rẹ̀ ju ẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni àwọn apá àtọ́gbà gbà pé ọ̀ràn èèyàn ni kí obìnrin kí ó gbójú. Sọ wọ́n á ní àwọn obìnrin tí ó jókòó wájú ẹ̀ náà ká jẹ́ ẹni tí ó gbójú. Ṣùgbọ́n àwọn apá àtọ́gbà pé kò ṣe ọ̀ràn èèyàn ni kóbìnrin gbójú ní tó dáa ni wọ́n má lè gbójú. So ẹni tó ń kọ́ wọn ọ̀rọ̀ rẹ̀ ojú rẹ̀ lẹ́. Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn máa fi kún wípé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ni tó dáadáa tó ṣe pé láàyè ṣe ìgbésà tó ṣe kó gbà fúnra ẹ̀ ní dírẹ́sì nù obìnrin má wọ́n ní nílé gẹ́gẹ́ bí irú mi báyìí. Torí pátá bá ń sọ̀rọ̀ wọ́n ti lé níbi èébì nígbà yẹn so tí o bá sì ní gàgà gbọ̀rọ̀ mọ̀ bẹ láàrin wọn so tí gàgà bá ti wà o lè mọ̀ bá wọn sọ̀rọ̀ tí o bá wá sí gàgà at least kí ọkùnrin yẹn kó rejú ẹ lẹ so kò ń ṣe ìta máa ṣe mùdọ̀ hákàtì nìkan àjọmọ rẹ níjọmọ òwújọ ara wa lára àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó yẹ kí a ṣe àtúnṣe rẹ̀ nìyẹn so wallahu a'lam náà gbọ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò yé mi dáadáa so tọ́ba ní ká má mú ìkùhání lọ́rẹ̀ bánà pé ní ìkùhání. Then kí wọ́n ṣe tẹ̀síìrì àyà mi mọ àyà yẹn. Torí kó dàgbà ní pé ìtàkùn àpótí wọn mi ò báyà Kùránì. Ṣùgbọ́n ká mú ìkùhání lọ́rẹ̀ ká má Ìkọ́ni òun ni gbogbo ẹni tí ó bá tirẹ̀ sí ọ̀dọ̀ ẹni tí a mọ̀ sí Hassanul Banna. ó dá ẹgbẹ́ rẹ̀ lẹ̀ ní 1928 pẹ̀lú àníyàn wípé àwọn fẹ́ ṣe ìjọba tí àwọn á sọ àwọn ìjọba tí ó ẹ̀gísì láwọn ilẹ̀ lágbáwá káàkiri in fact beyond ilẹ̀ lárúbá àwọn ìjọba ayé àwọn fẹ́ sọ ọ́ di ìjọba Islam sọ wọ́n wò pé kí àwọn torí mọ́ òṣèlú láti gba agbára so láti nineteen twenty eight yẹn títí di two thousand and nineteen ta wà ń tẹ̀lé wọn àrí kìíní ẹ̀ sí ní nǹkan bíi two thousand twelve wọ́n ṣe bí ẹni fẹ́ẹ́ ṣe ní Egypt ṣùgbọ́n ọdún kan ní èèyàn wọn tí ó gba ìjọba tí ó wọlé ọdún kan náà lòlò láàrin ọdún kan yẹn ó ṣe báṣubàṣu bí àwọn tó ń bẹ́ńbẹ́ ṣe máa ń ṣe é lòun náà ti ṣe gbogbo àwọn pàǹtí àwọn nǹkan ẹ̀jẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ táwọn tó ṣíwájú wọn nú àwọn tí wọ́n sọ wípé àwọn olùwọ̀n lòfin ọlọ́run àwọn nǹkan ìlànà náà ti ṣe láàrin ọdún kan yẹn ìfàkì ibi tí ó wá dùn àwọn ará àdúgbò onípe àárín ọdún kan yẹn bí ìgbà tó ṣe pé ẹgbẹ́ kan àti ẹgbẹ́ kan tí òun ṣẹgbẹ́ òṣèlú rírì ló ń kọ́ńtò àwọn ẹ̀yìn èyí ló wá báwọn ará àdúgbò jáde pé àwọn ó protest against wọn báwọn ṣe protest against ah, ah, ẹni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé àwọn òní àkọ́lá ẹ̀yìn méjèèjì báyìí wọ́n tún wọ́ọ̀sì níbi àwọn nǹkan bíi ti òṣèlú. bẹ́ẹ̀ náà nípa bá lọ tuntun ní bíà wọ́n pàtàkìrẹ́tì ńlẹ̀ náà orúkọ ẹ̀sìn náà ń pariwo tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀kú ìwọ̀nba àsìkò díẹ̀ tán ti lò ní wọn àrí ọ̀rọ̀ ẹ̀sìn Islam yẹn pé nílẹ̀ níbi ìjọba bẹ́ẹ̀ ni tọ́kì. tó tó mọ̀ sí pé kò ń ṣe kátara bo òṣèlú lórúkọ ẹ̀sìn Islam lálẹ́ ìrí Islam rìn láwùjọ rárá ká ṣe wá fún àwọn èèyàn bá ṣe ń ṣe é òun la lè fi mú àwọn èèyàn kúrò bí ẹbọ so gbogbo ẹni tó ń sọ́ọ̀bù láti dé ipò agbára lórúkọ Islam reality ká mọ̀ pé ìrọ̀nà ń pa àti débẹ̀ káwọn gan fúnra wọn kán lè sú ẹ̀dá àpò wọn òun ni torí pé ẹ lè fọ́ọ̀tù Islam láwọn lórí ẹ lè fọ́ọ̀tù òfin ẹ̀sìn láwọn lórí nísìnyàn kan jáde ẹ lè sọ pé kan bá dé ọwọ́ rẹ̀ nìyí torí pé tẹ́ ẹ bá lẹ́ wà ní sínéètì àbí house of rep àwọn kan lẹ́ jọjọ wà ilé ìgbìmọ̀ máa ṣòfin táwọn bá rí ìṣẹ́bẹ̀ ìṣe rí ẹ̀kan wé fẹ́ mọ ara yìí ẹ̀kan mọ jòkó ẹ̀ mọ gbowó oṣù náà tó bá lẹ̀ ní ìwọ ni gọ́fúnà ìwọ ni pírẹ́sidẹ́ntì ibi tó fẹ́ lọ yìí tó o bá ṣe nǹkan tí àwọn yẹn fẹ́ wọn láwọn ń fi ṣe tó túmọ̀ sí pé tó o bá fẹ́ lọ bẹ̀ lọ́nà bó ṣe lọ yìí ọ̀nà tí wọ́n máa padà ṣẹlẹ̀ mẹ́rin so wọ́n ní ètò jẹun ológun jùlọ ní agbára gbogbo oríṣiríṣi ètò ẹni tí wá dá bí káníkà ti àwọn èèyàn kan lọ sí demonstration kan lọ sí protest òní gbogbo àwọn ọ̀tá ń rí gbogbo ògbòdìyàn tó ń lọ láwọn ilẹ̀ lárúbá láti bí ọdún mélòó kan nísìnyí àwọn tó wà lẹ́yìn kìíní yẹn àwọn ìwọ̀n mùsùlùmí káàkiri àwọn ará àdúgbò ẹ má bá àjàgbẹ́tọ̀ yín ẹ̀kíní kẹ̀kẹ́ kan mọ́ra wọn tí wọ́n bá bá àwọn ará àdúgbò sọ̀rọ̀ wọ́n ní ìjọba yóò lò fún ọlọ́run kó ló fi ẹ̀sìn ẹ̀yin ẹ̀ wò ó wọ́n aláwọ̀ kìíní àwọn kìíní kan wọ́n ṣe kìíní kan ẹ̀ wò ó tó tàpẹ̀ sí. tí wọ́n bá bá àwọn amẹ́ríkà ti tẹ́ sọ̀rọ̀ wọ́n á ní ẹ̀rú wọn ni wọ́n ti lè fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin náà olùkọ́ tó ṣe é ní. so ojú mi ni wọ́n ti bá àwọn aráàlú sọ̀rọ̀ ojú mi ni wọ́n fi bá àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn sọ̀rọ̀ ìkánú àwọn tẹlifíṣàn tó ń sọpọ́ọ̀tì wọn Aljazeera tv station ó ní láti béèrè pé protest ti ṣẹlẹ̀ ní Egypt báyìí ní ó wà lọ gbé nǹkan tí ó ṣẹlẹ̀ lọ gbé wa. kí ló fẹ́ gbà ń bẹ̀ láti àwọn èèyàn jáde pé ẹtú lọ bẹ̀rẹ̀ ṣé ẹni wà àwọn èèyàn tó ṣòkò òtítù yìí náà. bẹ́ẹ̀ ni nǹkan yóò ṣẹlẹ̀ o àwọn ẹni wà lọ gbé Paris síbẹ̀ láwa yóò kò sí protest kan bẹ́ẹ̀ fídíò tẹ ṣóògùn lẹ́nu ìtò tó tẹ̀lé tipẹ́tipẹ́ náà pẹ́sẹ́ ti ṣe àwọn èèyàn jáde òde káwọn tí lè mọ ṣe lọ́ṣẹ́ kí lè sẹ́gbà ń bí pé kí àwọn èèyàn máa jáde máa tako olórí wọn kí lè sẹ́gbà ń bẹ kó ṣe lànà rẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ àfàlà. so ìwọ́n ní oníbídí àmì kò ń ṣe ní táwọn bá ṣe torí pé tó bá lọ ń bá ṣe lórúkọ ẹ̀sìn yóò padà kó bẹ́ẹ̀ ìwọ́n tó padà máa pèpè sí protest wọn ó padà máa pèpè sí òṣèlú lórúkọ ẹ̀sìn ìsìláàmù ìpèpè sí òṣèlú lórúkọ ìsìláàmù dẹ̀ ní wàhálà ni máa bí kalẹ̀ láwùjọ torí pé o lè chéjì àwọn tó ń bẹ ń bẹ tó bá fẹ́ káwọn èèyàn lẹ́sìn tòótọ́ láti lè fi ṣe ìjọba ibi tó ti bẹ̀rẹ̀ wá sí i kò kì í ṣe ipe kó wá ló kọ̀ǹtẹ́sì owó ọbẹ̀ ìfá tó tiẹ̀ tó wọ ọbẹ̀ náà bóòlù ti fẹ́ ṣe tọ́mọ fẹ́ pàtàkì ká tó lè fún ẹ ní ipe ìwọ ni pátì yàn láti lọ rẹpẹsẹ́ǹtì pòlítíkù pátì kan gbogbo owó rẹ̀ wọ̀n náà tán ṣe pátákàtà tán ṣe ẹ̀bọ náà wọ́n ṣe òwò bá wọn ṣe tó o bá bá wọn ṣe wọn lérò ó kẹ̀ gẹ́gẹ́ bí kándídéètì wọn ó pọ́sibú. ó tún tọ́pọ̀ máa ìdí ẹ̀sìn ẹ̀ ló tún kọ́ lálàsí ara náà ẹ̀ ẹ̀ ṣe lálàsí ara ti lọ tún ìtàn ṣe ni àwọn kan lálàsí ara wọn ìgbà bá dé bẹ́ẹ̀ wọ́n tún wá wá lálàsí wọn àwọn kẹkẹ tó ṣe. sọ́kà àwọn ẹlòmí ti lọ ní ọlọ́dún mẹ́rin ló padà ló fẹ́ sí ẹ̀yin mùsùlùmí àdókòlẹ̀ fún wọn tí wàá lọ ṣe fún àwọn mùsùlùmí gbà tó ti dé bẹ́ẹ̀. sọ pé wọn lọ fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀tì fún rẹ káwọn èèyàn mọ̀ ipò pé lọ bá wọn bí jọ́dọ̀ náà ṣe lọ bí pítà náà ṣe lọ wọn náà fẹ́ lọ. ṣùgbọ́n bó fẹ́ ṣe bójúbójú yẹn yìí ẹ mọ́ ìfọ́páńká ti ṣe ní ìfẹ́kọ̀ ìlú di nǹkan tí ó di nǹkan dààmú ní táwọn ìyókù mọ̀ ṣe ní ara wọn lóko sókùnjẹ́ wo ni jẹ́ so ìwájú òkú ṣe ní tá à ń bá ṣe lóko ẹ̀sìn ìlànà wo papọ̀ mọ́ra wọn a lè bára wa ṣe ibi nǹkan mi ṣùgbọ́n ló ń kọ́kọ́ àjọ organize lecture method wo jọra wọn kò jẹ́ fún jẹ́ ọlọ́wà. Ah, oníbẹ̀rẹ̀ ṣe àti kọ̀ọ̀lùyà àti ìwàníyà náà bákan náà ni mọ́ni àjòjì. náà tó bá ní sùúrù ríyà orúkọ kankan fàyọ látara arákùnrin kan tó ń pè ní Muhammad sùúrù zedu abidi ọmọ síríà lára àwọn alukwan mùsùlùmí ni arákùnrin yìí wá ṣùgbọ́n nígbà tí ó ti wí pé wọ́n ń po àwọn wàhálà ká báwọn ìjọba fa wàhálà fẹ́ẹ́ dé olórí náà ni ní nǹkan bíi nineteen ni ó lọ sí Saudi sógbà tó dé Saudi ó ti di àwọn ọmọ iléèwé ó ń kọ́ wọn ní mathematics ṣùgbọ́n bó ṣe fún ọmọ mathematics náà ló fi ẹ̀mí ká máa tako lórí yẹn ó ń gbìn fún wọn lọ́kàn ó ń gbìn fún wọn lọ́kàn so iye tó gbìn fún wọn lọ́kàn yẹn sógbà tó yá ó ti gbé lára àwọn ẹgbẹ́ wọn náà wọ́n pè ní ọ̀nà ọ̀sọ̀kan ìkwáni lòun náà òun náà bẹ́ẹ̀ ń sa òdì. òun wo wípé ó ti ń jáde ìlú ẹkún mọ́ sí díẹ̀ díẹ̀ ni òun ló lọ ṣe má ṣe lè kúrò ní Saudi. so Muhammad Sururi ni bàbá máa fi di nǹkan bíi nineteen seventy something ni ó lọ bí ọdún bíi mẹ́jọ ọ̀dọ́ ní Saudi láti 1973 ọ̀ṣọ́ ni wọ́n lé kúrò Saudi ó lọ sí Kuwait ó lọ bí ọdún bíi mẹ́wàá ọ̀ṣọ́ bẹ́ẹ̀ irú kẹrin lóyún tí wọ́n ń gbìn sí àwọn ọ̀dọ́ náà lọ́kàn wọ́n tún lé kúrò bẹ́ẹ̀ ó lọ sí London London ló tún lu thirty years ibẹ̀ yẹn ló ti wáyé ló ti produce magazine tí wọ́n ń pè ní asuna níbi magazine yìí ni kò mọ fáyà ìjọba Saudi fáyà ìjọba Kuwait mọ kò wọ́n kékeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni n tó ń ṣe. sẹ́ńtà tí ó yá ó padà lọ ìgbà tí sẹ́tẹ́mbà eleven bẹ̀rẹ̀ ó sá lọ sí Jordan láti Jordan kò lọ sí Qatar Qatar ló padà wá kú sí ní nǹkan bíi two thousand thirteen. sọ́ọ̀bùrì gbogbo ibi tó ti gbin èso sí àwọn ọmọ yẹn padà dìde lẹ́ni tó ń takùjọba. láàmúrẹ́ àwọn èèyàn ní Salman Auda ní Saudi àwọn èèyàn ní Safar Awali ní Saudi àwọn èèyàn ní Nasrul Umar ní Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ìròyìn káká àbámá kò jọba a ní ìṣe kẹta fẹ́ gbà ń bí káká kò jọba ẹni tó bá súnmọ́ jọba fún wa ká súnmọ́ wọn ká ṣe wá àti fún wọn ká bá wọn sọ ṣùgbọ́n àtàkùn fún ìjọba bọ́bẹ́lì kò kì í ṣe ìlànà sàlàbíà eléyìí làwọn èyí ṣe ni wọ́n máa ṣe kí ní máa ti àwọn ọ̀dọ́ ṣùgbọ́n tó ń bá nínú jẹ́ni táwọn tó ń ṣe kí ní yìí tán bá ti dáálẹ̀ tán àwọn máa ń sákòrò ní ìlú ni wọ́n wà sọ lọ sí Amẹ́ríkà káwọn arákùnrin lónìí ní ní britain olóòlù àti ìyẹ̀sì ń bẹ. ìjọba britain kò dẹ̀bi iye kúrò ìgbà tí ó bá ti takò interest ti wọn. ó ń takò interest ìlú ẹ̀ wàhálà ti wọn yẹn. so wọ́n kúrò lóru wọ́n wá ti àwọn ọmọ ọlọ́run ó tì wọ́n sínú ilé ìlú. ìkànnú àwọn olórí àwọn ẹ̀kọ́ àná ló ń sọ pé àwọn èèyàn wọ́n lè ṣe spare bomb gbọ́n lọ para wọn lórí Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn kan ní àwọn tó ń wo àjẹsíra wa pè wọlé pé ẹ̀yà fà ó ti jẹ́ pé èyí máa ń sọ fún wa pé káwa lọ kálọ ṣe kálọ ṣe ààrẹ ẹ̀ka kan ní níwájú yìí ó yẹ kí ẹ̀yìn náà bọ́ fún wájú kẹ́ ẹ lọ ṣe sẹ́fún mi yẹn ó wá ní afẹ́ tó pa gbogbo wa àtàfà àtọmọ kéwì ẹ ó yẹ kó pa gbogbo yìí papọ̀ náà ni torí pé kò ń ṣe lànà ànábì sọ̀rọ̀ àtàlà náà yẹn so ó ní àwọn àjọ kẹsàn-án tí ó fẹ́ gbádùn ṣùgbọ́n ọ̀rọ̀ ìpa ipò bólórí dùpò bólórí dùpò yìí náà ni tó bẹ́ẹ̀ mọ́ gbogbo ìwọ́nù pátápátá látòkèdélẹ̀ ọ̀rọ̀ ká mọ̀ jàpọ̀ ipò káàkiri àwọn èèyàn jáde kan protest kan ṣojú gbogbo wọn ni wọ́n jọ yọ ni wọ́n lè wáyà tó bí àwọn nǹkan míì díẹ̀díẹ̀ so kádẹ compromise gbogbo tabalẹ compromise títà kàtàkùn tẹ́lifíṣì kátó sọ̀kọ́ tó tó bá dọ̀la nítorí ipò àwọn ìwọ́n àwọn ènìyàn kò sí ìṣẹ́ tí wọ́n lè gbé wọlé nítorí pé wọ́n wá ipò so àti Ikhwan àti Sururiya nǹkan kan náà ni gbogbo wọn Ikhwan ló ló Sururiya Sururiya ọmọ Ikhwan náà ni kò jẹ́ bó ti jẹ́ wallahu a'lam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka.